ọkọ rẹ̀ ń súre nídìí òòṣà fún òòṣà ajé gẹ́gẹ́ bí ìṣe abọ́ rẹ̀ lọ́dọọdún abọ́ rẹ̀ ń súre pé kéku kọ́mọ kébí eku o kẹ́yẹ kọ́mọ fọ̀n bí ẹyẹ kọ́mọ ènìyàn kọ́mọ fọ̀n bí ọmọ ènìyàn abọ́ rẹ̀ ń súre nídìí òòṣà ajé tí oríṣiríṣi àwọn jínù àwọn òòṣà sì ń fàṣẹ sí nǹkan tí abọrẹ̀ ń sọ nídìí òòṣà ajé torí pé kábíyèsí ọba alájẹ tìlú ajé òun ló rán abọrẹ̀ sí ìdí òòṣà ajé abọrẹ̀ ń súre nídìí òòṣà ajé tó sì ń gbàdúrà tó ń súre fún gbogbo ọmọ ìlú lọ́kùnrin àti lóbìnrin nídìí òòṣà ajé. oríṣà ajé o oríṣà ajé o oríṣà ajé o oríṣà ajé o. oríṣà ajé mo pè ọ́ lónìí o mo pè ọ́ o mo pè ọ́ kọ́ jẹ́ mi o mo pè ọ́ kọ́ jẹ́ mi o. bẹ́jà ńlá bá sọ nílẹ̀ omi àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan ńlá bá sọ nílẹ̀ odò àrílẹ̀ odò àti kí àtùpẹ́ bẹ́ẹ̀ ni wèrè túṣọ tiẹ̀ hàn kọ́ jẹ́ mi o abiyamọ ẹgbẹ́ kú ọmọ rẹ̀ kó má tàti wèrè odó ńlá o odó ńlá bẹ́ẹ̀ lórúkọ tí wọ́n pè wọ́n orí àyànmọ̀ kan lórúkọ tí wọ́n pè lẹ́lẹ̀ orí ìtàgé bẹ́ẹ̀ ṣé máa ń jẹ́ mi mò ń ṣe bí òjò bí òjò mò ń ṣe bí àgbàdo bí àgbàdo adáwọ̀ ọmọ ajá ọmọ ajá balẹ̀ tí kú ṣẹ̀rúrú ṣẹ̀rúrú ṣẹ̀rúrú <laughs> oríṣiríṣi àti mo pè ọ́ kẹ́kọ̀ọ́ máa kẹ́ bí ẹ kú o kẹyẹ ọmọ kẹbi ẹyẹ o kọmọ ènìyàn ọmọ fọ òbí ọmọ ènìyàn èmi fájì mi mo sọ bẹ́ẹ̀ o èmi ẹbọ ọ̀rọ̀ tí ń fojú owó pọnà èmi ọ̀rọ̀ gidi ìgbà tí ń dájọ́ lẹ́ẹ̀mú lọ́lẹ̀ odò èmi olùjọ́nú èèyàn tí ń fi májèlé rò pọ̀ kó o lọ sáàrin ìlú kó o máa ṣe dáadáa fún wọn kájọ́ máa wọ̀ ló wá báyìí wìtìwìtìwìtìwìtìwìtì ṣèṣe lọ́mọdé yóò méye ṣèṣe kán máa yọ̀ mọ́ wa ṣèṣe lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣèṣe ọjọ́ àkàrà bá ti fojú keko lálẹ́ odò ariwo he ariwo ọlá nílùú wa o ọ̀kàrẹ̀ <laughs> ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀ṣẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o òrìṣà dé. bọ́dá yọ. èkéyéké ta eléyìí. báwo ni. báwo ni mo tún náwó sí ọ. ta eléyìí èkéyéké ta eléyìí. nǹkan ah. lára àwọn ẹ̀gbọ́n aládùúgbò ni wọ́n tó jẹ́ ìjà ẹ̀ kò yé ẹ̀ òkè lóòótọ́ ìwà àtẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n tèmi gangan ọ̀rẹ́ ní tàdí ní àwọn lèkèlèkè tó wà wájú ẹ ti yàtọ̀ o èmi náà wọn àwọn àdúgbò yìí o ìlú ìwé tóbi tó èmi náà wọn àwọn àkọ́kọ́ ilé yìí o tó ti yẹ ẹ́ ń sìn ẹ́ ìgbà yẹn ti yàtọ̀ tó tọ́ bá ti wà nílé ìwà ẹ̀hẹ́n ìwà àti ẹ̀ ẹ̀jọ̀ jẹ́ ìgbọ̀n sí mi àmọ́ láti dé street ọ̀gá ni mo jẹ́ o sọ pé jẹ́ nìyẹn. àwọn sílẹ̀ lè kí n sọ̀rọ̀. àìwọ́ bí ìwà àtẹ̀gbọ́n rẹ jẹ́ sàràwù ló ti yí ẹ ẹ̀gbọ́n nítorí yẹn ó lè jẹ́gbọ́n lé o àgbà ni mi jẹ́ sí níta ó ti jẹ́ sí tẹ̀ kúnlẹ̀ nù kúnlẹ̀. yàtọ̀ baálẹ̀ àwọn ibo kúnlẹ̀. kúnlẹ̀ jọ ta sí jẹrìí kúnlẹ̀ ah, ṣé ọba ẹ ṣeré ni. àwọn ò mẹ́gbọ́n o. táwọn lẹ̀ àbí kí n gba gorí náà láyé. bóyá kẹ gbèsè sókè jọ. aláṣẹ ìjọ gorí. lánú ẹ lánú. Ah, ah, ah, oh, lánú lánú lánú oh, oh, bóyá gbé mi. ṣe ìjọba wíwí tí ẹ mọ tí mu ó mọ tí mu orí tó pa lórí. wá jẹ́ ń jẹ́ ẹ̀ tán hmm. lóòótọ́ ẹ̀gbọ́n mi ẹ̀dọ̀ wà ní. Hmm. àwọn tó ń sọ ní street hmm. nígboro ọ̀gájọ́ ọ̀gá lọ lèkèlèkè lọ ga ó ti yẹ lèkè alájẹ kí n ah. lékeléke ṣe ń gba agojú ẹ ni. Ah, wo bí o ti yẹ nǹkan fẹ́ kó mọ̀ pé lẹ́fìtì mi jó ẹ̀gbọ́n lọ o ti yẹ ẹ̀gbọ́n mi ló jẹ́ lọ́tọ̀ àwọn lékeléke lèmi o yéjà kọ́ mi mọ́ sọ́kè bọ̀dá lékè ah, àbí wèé ṣe lè ní ó yẹ kí n yí fún ẹ ìyá one two one two one two. Vale. Vale. Gàtíà. Àmú apá. Àpà ìdúró yìí lásán ló wà lẹ̀. Aba kí ni kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ẹni fún àwọn ọ̀kan tó ṣẹlẹ̀ gangan ni wípé ọ̀pá ajé gangan gangan ní ìpínlẹ̀ ọdún tó gbé mi wá. ọ̀pá ajé. ok ṣe pé òun ló wa dúró ṣá. èmi náà mọ̀ pé òun ló gbèlú dúró mo mọ̀ pé òun gangan ló gbèlú. òun la fi mí nìyí o. bọ̀ mo láwọn tó lè yí mo mọ̀ pé òun lẹ fi mí bọ̀ mo máwọn tó lè ṣe bọ̀ mọ̀ pé òun ló pápẹ̀ tó wà kàpébù láti ṣe. ok fine. ìrora ọgàn mo sọ pé òkè ìwọ ọgàn ni mo ní ìdọ̀pajé yìí gangan. ọmọ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ok ọmọ tó wá ṣẹlẹ̀ máa ṣe seven hundred ká ṣe bẹ́ẹ̀ ok máa ṣe eight hundred jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn eight hundred náà ti wà ó ṣẹfẹ́ gbọ́ tó ọ̀rọ̀ ṣẹfẹ́ gbọ́. mo dọ̀ pọ̀ ọkọ rẹ̀ ṣiṣẹ́ tó dẹ̀ ọkọ mo tó wà bẹ̀. one m. one m. Mm. ok ọmọ tó bá ṣẹlẹ̀ pé máa ṣe ní eight hundred. one m. ẹ eh, kò fi sí wàhálà sóṣù ọkọ máa rí gbà. sure one m. one m. ẹ eh, kò sí wàhálà gbà. bí ìjẹ́ ni one m. ẹ eh, kò sí wàhálà gbà. ẹ jà lọ́gbà yẹn. nínú ayé ẹ èyí ò bá mi kí ni bẹ́ẹ̀ bá mi fà mi ò sí inú wọn èmi màá ní kó wú ọlẹ̀ lóye ọ̀gbẹ́ni wà bọ́lẹ̀ lórí yẹn èmi làbúrò ẹ̀sẹ̀ báyẹn sí ṣé ó lóò gbogbo sọ fún gbogbo dáyẹ̀wò rí. Ṣé lékè? lékè ọ̀gbẹ́ni lékè sọ pé òun máa na èmi pé gúrùpù àwọn máa mọ̀ mọ̀ pé nílé mú wọn o. Ah. bọ́ ọgbẹ́ni tí yẹ wípé àjànà kúrò lẹ́kàn ọdẹ tí ó mú orin sọ ti sì wọ́n bí yàn èmi ọ̀rọ̀ bá màá ní kíkú pa màá ní kó gbọ́ lóye màá ní wọ́n sin màá ní wọ́n bóyá rẹ̀. ewa àbọ̀lẹ̀ mẹ́rin ọmọ ẹ̀kẹ́ ni ah, ṣé kàn kàn sọ́n kàn wọ̀ ẹ̀dẹ̀ bẹ̀ ni ọmọ ẹlẹ́kẹ̀ dọ́gba ah, àti kéré àti ńlẹ́kùrọ̀ wọn bọ̀ ọmọ tí wàá fún lóbisikì gbẹ́gbẹ́ bá ń bá ń ra bisikì àlékè ti pẹ́ gẹ fún ẹ̀ náà ọmọ ọmọ ọmọ ọmọ lásìkò lásìkò lásìkò rẹ lékè náà ojú kò bẹ̀rẹ̀ wà pàápàá. ọ̀gbẹ́ni jẹ́ sọ fún ẹ jẹ́ sọ fún ẹ sórí wọ́n fi ògo bàbá mi dá lọ́jọ́ kan yẹn mọ́ dópin bá mi sọ fún pé tó bá wà lójú oorun tẹ́gùn bá lè èmi tí mo lè lélẹ̀ o màá pa màá sùn màá jẹ màá rí mọ́ni ọ̀gbẹ́ni yóò sínú wọn ọ̀gbẹ́ni ọmọ tani ọmọ tani ọ̀gbẹ́ni mú ọmọ yẹ̀dá ni mi mọ̀ pẹ̀ ara mi mọ̀ pẹ̀ ara. ay ẹdun gan náà sẹ́yìn pọ́lísì gan parẹ́ so olùdarí kan gan mú gan ni àdèmẹ́sọ̀n gan parẹ́ ẹdun kí yẹn ló sọmọ lékè ìgbà náà ṣé ìlú wọn mọ yìí lékè ìwà ó kéré ó kéré sí ìwà yìí náà ìwà yìí lékè. wàgbò gbàdò gbàdò ẹ wà ń bẹ sí wáyé látà náà gbọ̀n ẹ fi kalẹ̀ sí ẹ fi kalẹ̀ ẹ fi kalẹ̀ sí. Ah. gbé wa débẹ̀ ọmọ ìyá mi. ṣẹ́kọ̀ọ́ ti wà lẹ́ẹ̀ báyìí sí o iṣẹ́ tí mo lè sọ ìjẹ́ kẹrin iṣẹ́ òkè ni o iṣẹ́ orí omi ni iṣẹ́ yìí o. kí a gbọ́ bó ṣe wà lẹ́sìn ọmọ ìlú yìí nìwọ ọmọ ìlú lòun náà ẹ gbogbo ara ṣàmọ òòṣà ajé òòṣà kìlókù ẹ òòṣà ajé ọ̀pá gangan ẹ ọ̀pá ajé gangan gangan ọgbọ̀n wọn máa dúró fáwa. ọ̀pẹ́ pọ̀pọ̀ ajé sí i náà nǹkan tó ṣọ́ọ̀lù yìí nìyẹn. kí ló kàn pàpà ajé nu gbogbo tó ń bẹ́ lẹ́yìn ní ìsìn ẹ́ tó lè sọ̀rọ̀ ni. ẹ wo ẹ wá ẹ ti ń pariwo ju ẹ ti ń pariwo tèmi ṣe máa ṣe abẹ́ ẹ̀ ṣe ọ̀pá yìí tí mi sọ yìí wọ́n mi ta wọn ni mílà ló bá dé o mílà mílà ló bá dé o. wọ́n já ojú ọ̀nà gbé wa délé. ẹ wo bí mílà ni ló bá dé kakọ̀ débẹ̀ kakọ̀ gbọ́pàá ni tó kàdé gbà wọ́n mílà tí wọ́n kàn máa ṣe ẹ̀yẹ́ ti mọ̀ tẹ́lá lè ṣe ṣé wàá dé bẹ́ẹ̀ tán ìwọ jẹ́ àmọ́ kó ṣe nìyẹn pé jẹ́ gan nìyẹn pé jẹ́ gan nìyẹn. wọ́n mi ta sọ́ọ̀pù àjì ọmọ ó dàbí ṣe gbá pàjáde kan fáwa. ó dàbí ẹni kékeré ṣé ṣé gbà wọn lómi. Hmm, hmm, hmm. ọjọ́ wà ní ilékè kan dáwà tán gbé wa dé bẹ́ẹ̀ tán bóòlù ojú bẹ́ẹ̀. Ah, ó dà gbé wa dé ó bẹ̀rẹ̀ ó yá yá gbẹ́ báyìí sí i. pé jẹ́ mi là ẹ̀ mi ti wá pín sí ìgbẹ̀gbẹ́ tó dé ẹ ṣàmọ̀ di gbẹlújà. Hmm, babaláwo. ẹ ẹ̀dẹ̀ mọ fájì mi. babaláwo ló náà. ẹ̀dẹ̀ mọ olúmọkò. babaláwo. ṣẹ̀rí àwọn mẹ́rin tàbá ṣe wà yẹn àwọn ọmọ ojú òòṣà yẹn. Hmm. ẹni tó jẹ́ kó sí ibùdókòwò àlè rí nínú wọn òun náà ni fájì mi o fájì mi ló sí fún ju o hmm. bí wàá yẹn ṣẹjá gbé súnmọ́ fájì mi òun náà bá a ṣiṣẹ́ yẹn akọ́fọ́ fájì mi ní wọ́n ké. àárẹ̀ gba títí kín. fájìmì máa ṣe. ó ni. ó ṣe bàbá ò lọ́wọ́ àwọn ọmọ ẹ̀gán máa ń gbá oúnjẹ káàkiri ó máa ṣe nà. bàbá tí orí nǹkan jẹ yìí. ó máa ṣe. fún ìjẹ́ nìyẹn fún ìjẹ́ nìyẹn ìyá kò sí wèrè. máa ṣe. àgbà ọlẹ́ni o. ẹ bàbá yẹn ó kó lè bàa gbé ó léwu òtọ́ dẹ̀ ni o òtọ́ ni o. a máa wọnú bàbá. bàbá kọ́ máa gbowó ó máa gbowó àwọn kọ́ ló mojú òòṣà ẹni bá mojú òòṣà àwọn ló máa súnmọ́ òòṣà. bàbá ṣé ìyẹn nípa bàbá fún ẹ lọ gbé kí tó gbé wá àlefẹ́ wa ni wọ́n ké kárẹ́ gbà títí ké. a dáwó fún bàbá. ó ti lọ. Ah! ọlọ. tó wá dọ́là ẹ̀dá mi ti ọ̀dọ̀ bájìmí já. ló bá tiẹ̀ rí fọ́gò wàá rí èmi. àwọn máa wà lábẹ́ tẹ̀ mí wà ìyàwó ní ilé èṣù lórí ta ń gbé. kọ́lá yẹn kó bá mú ilé ẹ wá. dégé tó sú ọ. kó bá mọ́tì yẹn wá sí ẹ. ọpọlọ. kó bá mọ́tì yẹn wá. owó gbúdọ̀ yọ. láéláé kó bá mọ́tì yẹn wá sí ẹ. ṣe ń hùwà bẹ́ẹ̀ ni tí orí rẹ̀ ò pé ẹ̀ẹ́dẹ̀ ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ṣé ọ̀bá òṣàdé lẹ mẹ́nu gbàtẹ́ńbẹ́lú bá wọn bẹ́ẹ̀ bá ìjọrú àwọn ògbóró ògbìn yìí bàbá owó yóò le rárá nǹkan tí à ń sọ yóò le rárá ṣẹ́rí ẹ̀yẹ kan lọ síbẹ̀ ẹ̀yẹ gbọ́pá yẹn wá ó yẹ yín káwọn lè kéde alẹ fún yín hundred k pound hundred thousand naira alẹ jẹ sí ó ti tán. ẹdú ẹdú ẹdú ẹdú èmi ní jẹ báwọn. sẹ́rí hundred thousand ó ní pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó ti tán. ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ah! ọ̀sán ajé tó jẹ́ pé bẹ́ẹ̀ ni a bá gbé kó nílùú kan ìlú wọn ajé òtún ọbẹ̀ mọ́ lẹ́yìn máa ń dé ìwáṣọ pé ẹgbẹ́ gbé. bàbá gbogbo yẹn ò lè ṣẹlẹ̀ superstition ni ẹ ràn lọ́wọ́ ẹ bá a gbọ́ pàdé ìbò. èwo ni patation. ọ bàbá ẹ bọ́ lẹ̀ ọ tó ti kọjá lọ nìyẹn ọgbẹ́ àpàjẹ́ fún akọ́wé dẹ́ máa gbé lọ. ẹ wò mí ẹ wò mí bí mo ṣe ń wò mí n ò ṣàbí a máa bí dìgbò lókì lèmi o a dìgbò lókì lèmi bẹ́ẹ̀ báyìí pẹ́ẹ́ká tó dìde gbọ́rọ̀ gbé yín. èmi bá dìgbò lóṣù èmi ẹgbọrọ tí mo dúró gbóná èmi ẹ̀rọ gidigba tí ní jẹlẹ múlẹ odò èmi àlùjọ̀nú èèyàn tí fi méjì lọ́dún fọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́ gbọ́dọ̀gbẹ́ yín ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọmọdé gbogbo yìí ọ̀pọ̀ ọ̀sà ajé tí gbogbo ayé tí gbogbo òlú ń lò tí wọ́n fi ń ṣe ajé lẹ́yìn pé wá gbé ah, ojú ọmọ ilé o. gbogbo dẹ́yìn àtàwọn àlejò yìí ń sọ lèmi àti kejì mi ń gbọ́ bàbá mi mọ̀ síbẹ̀ fún wa àṣírí kẹ́ ẹ ti gbọ́ pàdé fún ọ lówó tẹ̀sán èso ọmọdé owó hundred thousand ẹ̀yin náà wọlé tàwé owó dúkù wa ẹ̀ tí ì san ẹ wá lẹ́yìn kébí kẹ́ ẹ ti gbọ́ pà fún wọn ní bàbá mi ẹ ṣàánú wa ẹ mọ̀jà jẹ gbèsè kú. bá tẹ́ ti gbàgbé ẹ pẹ́ yáwó lọ bàbá kan mọ́ lóko tẹ́ mọ̀ owó ní ìṣẹ́ bá gbà kẹ́ ẹ kọ́kọ́ kẹ́ ẹ sanwó wọn bẹ̀ ẹ ti wọlé kẹ́ ẹ gbé ọ̀pá ajé fún wọn tó lè gbèrú kẹ́ ẹ kọ́ fún wa lówó. ẹ̀yin lọ dé yìí ṣe rí ọ̀pá ajé tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí awù bó bá ikú ònú ìlú ìlú ajé òtún wo bẹ̀ mọ́ láyé pàápàá bó bá ikú ònú ìlú ẹwu ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin àmọ̀gẹ́sì ẹ̀yin gangan ni ó dùn torí àwa ọ̀lọ́ ń dọ̀kan ìdí nu tí gbèdúgbè lẹ̀ n ò lè torí owó kí n bá láyé jẹ́ n ò lè torí owó pé n ò gbowó kí n bá yé ẹ̀yin méjèèjì jẹ́ pé wá ikú ònúlu ẹ̀yin méjèèjì náà fara kó. bá ẹ ṣe torí wa ń rà ẹ ṣe torí wa ẹ má ṣe torí wa ẹ ṣe torí tiwa. ẹ wò mí ẹ wò mí ṣe rí gbèsè tá a ṣe dá jẹun inú malẹ̀ ọ̀sẹ̀. inú malẹ̀ ọ̀sẹ̀. inú malẹ̀ ọ̀sẹ̀. bàbá mi ẹyẹ mọ̀ wọ̀ ọ́ ní pàtì yẹn àwọn ó fìlú lẹ̀ táwọn àbá ti gbowó àfihàn alọmọjáyé wa ń bò mí ṣé rí ẹ̀yin mọdé ìmọ ọpọlọ ní pé ọpọlọ ní pé ìdí bẹ́ẹ̀ wọ́n yanjú ẹ̀ èmi kì í ti yanjú ẹ̀ ni kí n kí ọ̀pá mọ́lẹ̀ kì í sì gbé ẹ gbà ó ẹ máa lọ àwọn ò ti bẹ́ẹ̀. ẹ lo bàbá iṣẹ́ yẹn ò ṣiṣẹ́ kékeré iṣẹ́ ò ṣiṣẹ́ kékeré iṣẹ́ yẹn lè gbé fún wa yìí láti ṣe. aláyé ẹ fowó sí ẹ fowó sí no be small work. ẹ ti gbọ́n sìn àwọn tí ló ń sọ̀rọ̀ nsàlẹ̀ àwọn buhari ló ń sọ̀rọ̀ nsàlẹ̀ ó ti yé yín bẹ́ẹ̀ so ẹjọ́ jẹ́ tú mi là tú mi là ẹjọ́ jẹ́ tú mi là. tú mi tà tú mi tà báyẹn. ẹjọ́ jẹ́ tú mi tà báyẹn. iṣẹ́ kékeré kọ́ ni iṣẹ́ ìṣe ẹjọ́ jẹ́ tún one point five báwo ẹjọ́ jẹ́ two mila ẹjọ́ jẹ́ two mila jàre two mita ó ti ṣú àrùn ẹ confam d ẹ two mita ẹ bá ṣe mí sìn yìí ó yá ó yá ẹ ṣe bàbá ẹ ṣe bàbá ẹ ṣe bàbá yìí ẹ ṣe bàbá yìí ẹ wo bí tó máa di ìgbà náà la ẹ wá gbé ẹ ẹ gbé sẹ. Ah ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ congrats congrats congrats congrats congrats ó ti lọ kẹ̀kẹ́ wá gbọ́ fara jẹ́ ṣúra yìí. ní tèmi rò ní pé tábà bá bàbá sọ pé a máa bá wọn fowó sí i bàbá yẹn máa gbà ó tẹ̀ gbé ọ̀pá ajé sínú ìlú ni ọ̀pá ajé ò sọ ajé fún wọn náà. ìyẹn máa gbà náà. ìdílé ká fowó pè é kí ló wà láwọn fẹ́ fi. ẹ ẹ bó tèmi tiẹ̀ ń rò ẹja pa sí two hundred fún bàbá yẹn. kakú sọ di two hundred. two hundred a tún pè báyìí sí hello. bàbá ká má bọ̀ ká má bọ̀ ká má bọ̀ báyìí bàbá ká má bọ̀. ẹ káàbọ̀ yóò dàbọ̀ ẹ ẹ rí i pé mo tún pè yín padà ah, èmi náà rò dáadáa kí n tó pè yín o ẹ rí nípa ti àdéhùn tàjọṣe tàjọṣe tẹ́ ẹ̀ bá ti jẹ́ yẹ ní tẹ̀ wọ́n yóò tẹ̀. bàbá nípa àdéhùn yẹn kò lè jẹ́ rárá fún pé ẹ tẹ̀ tó wá pè wá ní pé ẹ ṣetán láti bá wa ṣe nǹkan tàbí tàbí abẹ́ ṣe yẹn bàbá bàbá yẹn ti sixty thousand. ẹ ẹ ní tẹ̀ ń sọ̀rọ̀ ẹ tún gbà kówó. a kò kówó sí ìdajì owó. yóò dàkú wọ́n bá yín ṣe ṣùgbọ́n yín tí ń bẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹ̀yin fúnra yín lẹ́ lọ ṣé o. bàbá ẹ̀yin lè lè bá wa gbé e tá a lè ṣe fúnra wa ẹ̀yin lè lè máa bá wa gbé bàbá. ẹ̀yin lè bá wa gbé bàbá. ẹ wò mí owó fún yín ní kíní kan etí bá ti fún yín o wọ bẹ̀ kò sí tí ó ṣe yín mọ̀ torí agbára kan mo sì jẹ́ mi. ṣùgbọ́n o ẹ wá gbọ́ o ẹgbẹ́ ńlá tí yín dáadáa o àdéhùn tá a ṣe má jẹ́ ó yẹ o. <laughs> bàbá tẹ́lẹ̀ pàtàkì òní kò lè yẹ kódà gan an máa ń fi làjì sí. bó bẹ́ẹ̀ yẹ n ò ṣàbí a máa bí dìgbò lèmi jẹ́ wòye o. bàbá ẹ má wọrí ó ṣàmà ṣe é ṣe bàbá. ẹ má wọrí ó ṣàmà ṣe é ṣe. ẹ kò sí wàhálà. ìjọ wa ni kí ẹ àpàdà wa. ẹyin tí bẹ́ẹ̀ ni pé ó bá di ọjọ́rọ̀ lọ́la ọjọ́rọ̀ lọ́la ẹ máa wọ̀ iṣẹ́ ò ti ṣe. ọ̀la yìí. iṣẹ́ ò ti ṣe. ọjọ́rọ̀ lọ́la. ọ̀la iṣẹ́ ò ti ṣe. bó ṣe jẹ́nu bó ṣe jẹ́nu ẹgbẹ̀lẹ́ o ẹgbẹ̀lẹ́ o. àbẹ̀ní agbọ́n ránṣẹ́ pé ọmọ rẹ̀ obìnrin èyí tó jẹ́ ìkan nínú àwọn àfẹ́sọ́nà àwọn tó fẹ́ jí òòṣà gbé tó sì bá sọ̀rọ̀ púpọ̀ púpọ̀ jù pé má jẹ́ kí kó lọ́wọ́ tiẹ̀ nù o ṣọ́ra o torí pé à ń gbọ́ fìrìnfìrìn pé wọ́n fẹ́ jí òòṣà jẹ́gbẹ́ nílẹ̀ yìí ọmọ àbẹ̀ní agbọ́n sọ̀rọ̀ ó sì fi ìyá rẹ̀ lọ́kàn balẹ̀ pé òun ò ní dójú ti ìyá òun torí pé ibi tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ sọ tòun sọ ibẹ̀ ni ọmọ sọ ò pé kí ìyá òun fi ọkàn balẹ̀ dáadáa òun ò ní sí ibi tí òun ó ti dójú ìyá òun Àbẹ̀ní agbọ́n kí ọmọ rẹ̀ púpọ̀ púpọ̀ jù ó sì fi ọmọ rẹ̀ náà lọ́kàn balẹ̀ pé òun náà ò ní dójú tì gẹ́gẹ́ bí ìyá sọmọ. So kàmọ̀rà ayé tá a ká tí ò wọ́ ayé tá a dálẹ̀ tá a rí sà ha ha ìwò rẹ̀ kú eégún ọ̀gbọ́dọ̀ ní babaláwo ojú eégún bá ní babaláwo lásán ká lójú eégún èèwọ̀ èèwọ̀ kò sáájé o kò sáájé o ọfẹ́ sídìí <laughs> ọ̀dà kò burú ijó abáríbí báyìí níbí wọlé èèwọ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà. olúwa mi ẹ káàbọ̀ o ẹ kú ni o olúwa mi ẹ káàbọ̀ o. òrìṣà ìwòrẹ̀ ní òní rẹ̀ kú eégún òní na babaláwo jọ tẹ́gún bá ní babaláwo jọ̀rọ̀ lájọ́ ká lójú eégún eégún òrìṣà eégún òrìṣà ọ̀pájọ́ gbéra ńlẹ̀ kó dìde ọ̀pájọ́ ọ̀pájọ́ gbéra ńlẹ̀ kó dìde abiyamọ yẹn kọ́ máa ń jẹ ọ̀pájọ́ gbéra ńlẹ̀. mẹ́ta kò ní sọ mẹ́ta kò ní kọ́dún mẹ́ta. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tọ́lọ́wọ́ nù bá pa jẹ́sẹ̀ kúrò nílẹ̀ yìí mo fẹ́ kọ́ pamọ́ mi fọ̀nẹ́fọ̀sù mo fẹ́ kọ́ padà wálé ọ̀gá jẹ́ ilé kókó ń tagbé o ilé kókó ń tagbé o ilé kókó ń tagbé gbogbo ibi kíbi tó a bá wà ọ̀yá máa padà bọ̀ nílé ọ̀pá ṣe sìkàsìkà gbàgbé àjọ bí adarí la ló gbàgbé ẹ̀sán ẹ̀sìn òní ké lórí gbogbo sìkàsìkà ẹ̀ka rè ẹ̀ka rè ọ̀pájọ́ mọ̀ bọ̀ nílé o.

dákun bí ọ̀rọ̀ wọn sọ nínú àrùn tuntun bóòlù sì lè rò pé ẹ̀gbọ́n rẹ lékele wà ní àwọn tí a gbọ́ pàdé. Hm, ọ̀dà mi bá ti dé ẹ̀yìn ẹbí wọn kẹtẹ wọn nínú wọn máa wà ń bẹ̀. ẹ̀yin ò ṣe rárá àmọ́ tó bá ti dé náà ẹ̀yin náà bìlẹ̀ rè àmọ́ ẹ̀yin tọ̀sán ò dára rárá ah, ẹ̀ dákun mọ̀ jẹ́ nǹkan bọ́n ta o. àmọ́ aṣojú kan nìkan kò ní lọ. bò tó bá ti dé ìmú sọ fún un wọ́n ti dé ìlú òbí dé rè. èmi ti fẹ́ máa lọ táwọn kọ́sítọ́mà mi bá ti dé ẹnì kan dúró dé. màá ní oúnjẹ òṣogbo mọ́ rí. bẹ́ẹ̀ bá ṣe kí n tó dé ẹ mọ̀ wọn gbádùn èmi náà lẹ́kú ẹjọ́ ẹ̀yà gúnlẹ̀ kí n tó dé. ọ̀pá ayé ọ̀pá ayé ẹ̀dúró ń bọ̀ wá yọ sí mi ṣé mi mọ wá gbé ọ lé ṣé mi mọ wọlé wá gbé ọ tó yọ sí mi kọ̀ máa lọ kọ̀ máa lọ kọ̀ máa lọ wọ́n ní lógúnlógún ojú ológun dùgbẹ́ inú àdúrà àwọn méjèèjì parapọ̀ wọ́n ní tèmi fájìmí làwọn máa ṣe bó bá jẹ́ pé tèmi bá dì mí lẹ́yìn ṣe lóòótọ́ ìdè pé mo ti dè mọ́ra tí fojú ọwọ́ bọ náà mo ti di àrọ̀ gidi gbà tí jẹjẹ láàbù lálẹ́ odò mo ti di àlùjọ̀nú èèyàn tí ń fi májèlé rò pọ̀ bó bá wù mí máa dẹ gbogbo kò sẹ́ni tí ò bí mi bó bá tún wù mí máa di kìnìún ẹnìkan ò ní bí mi bó bá tún wù mí mo lè dòjò láti ń gbẹ̀yàn mi bí kàlùkàlù ẹnìkan ò ní Ah! ah! èèwọ̀ rìṣà èèwọ̀ rìṣà mo ní wọ́n ti mọ́lúkọ tí kú jẹ́ kó nípa mímọ́ mo ti mọ́lúkọ àrùn àrùn ní gbẹ̀mìdè àṣírí mẹ́rin lórúkọ tí wọ́n ń pèwọ́ ẹkú ọ̀mìnir lórúkọ tí wọ́n ń pèwọ́ àrùn ọ̀lẹ́lùkáyé ọ̀lẹ́lùkáyé ọ̀lẹ́lùkáyé lórúkọ tí wọ́n ń pèwọ́ ẹjọ́ abẹ́mọ lórí àdókò ah! ìṣìṣì lórúkọ tí wọ́n ń pèwọ́ ogun abẹ́rẹ́ ah, ah, abẹ́nu ẹ̀jẹ̀ ṣòroṣòro èjìrẹ́ eh, eh, o èjìrẹ́ o èjìrẹ́. báwo báwo àpàgé àpàgé ni àpàgé. bá mi ẹ̀gbọ́n ọkọ ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ̀gbọ́n lọ́ba yìí ẹ̀gbọ́n lọ́ba yìí. bá mi bá mi bá mi bá mi ẹ̀gbọ́n lọ́ba yìí. ọ̀rọ̀ ìyá mi wọ́n ní bá a ṣe ìrìn àpò ìwọ náà mo wà lọ. Eh, àbúrò ẹ̀ tó ti ṣe bó ṣe máa ń ṣe o. ètò tiẹ̀ wà tí wọ́n á ṣe lọ́tẹ̀ ó pọ̀ ju tẹ́lẹ̀ lọ o. wọ́n béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ ṣé olóò mọ bó ṣe ń lọ ni. ẹ má sọ pé kí n jẹ tán ọmọ ẹni ò ṣàgbàpò ń ká sọ wálé sọ́sọ́ pàbúrò rẹ̀ ọ̀mọ́ pa ọ̀pá jẹ́dá gbé ni. Ah, ẹyin padà wá gbọmọ ẹyin padà wá gbọmọ ẹyin padà wá gbọdọ àfíà pàdé ah, ẹ̀ jí ní tẹ́lẹ̀ sọ́kẹ́ ìdàmọ́ ẹ̀ àbúrò gbọ́ àtàbúrò rẹ lásìkò wọn. ìwọ ni kò máa tó ṣe ọgbẹ́ni ìwọ ni kò máa tó ṣe àwọn òsínú wọn. tèmi tèmi kàn fẹ́ já ẹni pé baálẹ̀ ìlú yìí ó ti ṣàlàyé fún olúmọkò wọ́n ti gbéṣẹ́ lé olúmọkò lọ́wọ́ yìí tí mo fi jí ìwọ tó jẹ́ pàdé mi kó mọ́tà fẹ́ pẹ́ mi já ẹ tán ló jẹ́ kí n sọ báyìí. ẹ ẹ àti pé ẹ má jẹ gbì náà ni màá kú bí. ọ̀gbẹ́ni fọ̀rọ̀ gidigidi yẹn lẹ èmi tí mo ní mo já yẹ tó ti yẹ èyí tí mo ní ni mo já yẹ. ọ̀gbẹ́ni gidigidi jẹ. wọ́n ló mọ wọ́n ló mọ ah, àbúrò mi ò sí bẹ́ẹ̀ wọ́n ló mọ. Asadeli forest bank ibi ìwà Asadeli ah. forever ṣèbò olúwa lòun. Ah! Papa, ajé ọ̀pá ajé. Ah! hundred pine ah twenty hundred pine fígò lọ àti délé fájì mi wọn fájì mi náà ti kú ah nínú àwọn ó pa àwọn méjì báyìí kí ni a fẹ́ ṣe kí ni fẹ́ ṣe ah òkè ṣé omi kàlẹ̀ ṣe báyìí. Eh, nǹkan tá a lè ṣe tún wà òṣèlú ayé mi tí nǹkan bá ti bàjẹ́ solution náà máa wà mo ní bàbá kan tàbí ìfọ̀ tó gbọ́ ní agbára ṣé nílùú ilẹ̀ ni ẹ wà. nílùú náà ni ó ni tàbá débẹ̀ solution máa wà. ìyẹn tí màá ń dún ṣe ń gbà yẹn kí ká máa lọ. Ah, farabalẹ̀ ṣé bẹ́ẹ̀ ló bẹ̀rù kú tó ní farabalẹ̀ a ṣe ń sàn kán sìn yìí tó bá dọ̀ la máa lọ. ọ̀la bú ọ̀la bú táìmù ti wà náà táìmù ti wà náà. táìmù wà wà á ṣe sọ ni tó bá dọ̀ la wà á bè mí pé a máa lọ. a ṣe sọ ni dáadáa farabalẹ̀ alópọ̀ báyìí alópọ̀ báyìí alópọ̀ báyìí. kò ní kọ́ wa àwọn tó ti kọ̀ yẹn ó ti kọ̀ wọ́n nìyẹn bá wa. fígò ti lọ àjọ gbé kínní ti fígò nìyẹn ṣé fígò nìwọ̀n ni wọ́n ṣe fígò gbòdò ká wa. ọmọ ìyá àlùbọ́lá ìlú wà ní bàbá mi nílò náà kàmá ìgbéra ọtí lọ ló ta ìmọ̀ ọ̀yá mi ní lọ́dẹ̀ ìlú ọdún àmẹ́rin ó kọ́ méjì ni ìmọ̀ bí èmi ló kàn sí bóyá tó ń lọ ẹ̀gọ́ bóyá òǹgọ́ ló kàn mí ò mọ̀ wọ́n á fájú dọ̀là pé a ti máa lọ síbẹ̀. ojú ti mọ́ o. yóò ah, ah. kaṣọ yìí mo ti ní kó kaṣọ yìí. ọ̀pá ajé kú dáhùn àti budu ẹ̀yìn tẹ̀wọ́n tèmi. ó serious o. kí ló ṣẹlẹ̀ Démọ́lá Démọ́lá bá ń sọ̀rọ̀ kí ló dé. pàjẹ́ ni. ẹ kí ló ṣàjẹ́ kí ló sọ pàjẹ́. eré tó ní nsá. eré kí n mo ní ọ̀sá. eré tó ní nsá. eré kí ni. owó tí mo ní o fún mi ń kọ. owó omi i no get money o. i no get money ò lówó o sì fẹ́ fẹ́ yàwó sẹ́ni tí ò lówó máa ń fẹ́ yàwó. ẹ aṣá ń ṣiṣẹ́ yìí náà ni àbí báwo làwọn èèyàn ṣe ń lówó kan. Ah, inú o tiẹ̀ ké mi ó sáré ni ó sáré ni o ẹni tí ò bá lè sáré ò lè fi omi ó sáré ni ọpájẹ. ẹ kí ló ṣe. Ah, mo gbọ́ mo wà mo gbọ́ pàjẹ́. ọwà náà mo tọ́ gbọ́ pàjẹ́. bẹ́ẹ̀ ni ń bẹ̀ ọwà ni mo gbọ́ ibi ah. orí kó o bá bá fẹ́ kó o kú dànù dẹ́kun obìnrin obìnrin ọ ah, ọ. Ah. bravo bó tọ́ ni bravo. ìyẹn ni pé òótọ́ ni pé bàáfò ti kú ah! ìkíní kú ìkejì tún kú babaláwo kan tún kú táwa ló kàn báyìí ikú màá gbọ́dọ̀ kàn mí ikú gbà gbọ́dọ̀ kàn mí ah! àbẹ́mi ló kàn ni ah! ikú èmi kọ́ ló kàn yín gbọ́dọ̀ kú tó kí six hundred thousand. pé jẹ́ mi sọ fún yíyan o. o ní òun travel báyìí ẹ̀gbọ́n tó ní gbàwó ti ń rù kìí kí mò ń travel nìkan mò ń jápa kó ń lu ìlú. ẹ̀yin òun gbé gbogbo àwọn tó jẹ́ tèmi lọ́ọ́ ti kú tọ́ báyìí ṣe máa jẹ́ kí mi náà kú yìí. ẹ̀yìn lékè ẹ̀gbọ́n ọ̀rọ̀ rẹ̀ ti ń kú àwọn kú tẹ́lẹ̀ kọ̀ọ̀kan o. ẹ̀gbọ́n yóò jẹ́ jásí game jásí game wọ́n ní pé ikú tó máa polú gbẹ̀ẹ́ ni òye kí ni pa fún yìí nìyẹn ẹ wo ẹ kẹ́ máa ló tèmi jàre. ó bá sùn tó gbọ́ òkè ìbáyé mi náà kúkú ni. kò lè kú ọ̀sẹ̀ tó bẹ sáà nìkan ìgbà tó kù kẹsẹ̀ ẹ wo gbèlè jẹ́ ìjà rẹ̀ ọ̀pájẹ́ ọ̀pájẹ́ bẹ̀rẹ̀ ọ̀pájẹ́ rẹ̀ ọ̀pájẹ́ rẹ̀ ọ̀pájẹ́ rẹ̀ ọ̀pájẹ́ rẹ̀ ọ̀pájẹ́ rẹ̀ ọ̀pájẹ́ kò sí mi létí ọ̀pájẹ́ rẹ̀ létí ọ̀pájẹ́ ni ọ̀pájẹ́ ni ọ̀pájẹ́ ni ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀lẹ́kẹ̀ àwa ló ṣẹlẹ̀ báyìí ó fẹ́ ṣe ni. ṣe kó sì ṣá. ara fúnṣe ọkàn tẹ báyìí sọ ọ̀rọ̀ kan náà ni. ẹ ẹ àmọ́ ń gbọ́. nípa nǹkan tó wà lóba ní ìsìn náà ni kí wọ́n jí ọ̀pá ajé ọ̀pá ajé gbé. ẹ ẹ gbọ́dọ̀ ṣe ìpàlọ́pàá ajé. wọ́n fi tọ́jú orí ìyá lòfẹ́ lẹ́dàá báyìí kò sí ìwòsàn bẹ́ẹ̀. ẹ wá ẹ̀gbọ́n ẹ stop ẹ lágbẹ́lẹ́ nìkan ẹ stop ẹ má fi lọ mi mọ́ àpàdé bá o mi ò láìkí ẹ o oúnjẹ mi jẹ́ ẹni o nọ́wọ́nù mà rárá jáà ta ni à ń wọnú ẹ̀ jáde ni ẹ wá mi ò ẹ máa fẹ́ lọ mi mọ́ o. eléyìí ò tí ì fàjà mo kí ó lè rè ni mo pé ebi kan kò lè sí ń bẹ́ẹ̀ mo kàdé kí n bí ọ́ ni àwọn ti wá sí mi àtẹ́jọ́ pa gbẹdẹ́gbẹ́ tó mọ̀ pé o sàálù wọ́tà ń bọ̀ ni mo mọ̀ pé o lè o lè sí mi àtẹ́jọ́. ẹ wo mi láyé jẹ́ ìjà yẹn ẹ wo bí ẹ má fẹ́ lọ mi mọ́ àwọn adé bá o ah, lékè ah, lékè lékè alákọ̀ọ́nà mọ̀ yíyọ wa ah, ẹgbẹ́ ah, ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ wa ẹgbẹ́ mi lékè lékè lékè lékè bójú mi bójú mi wọ́n mọ̀ yíyọ o sì dé mi jà lékè lékè.